ní wọn ti bí àwọn kan ọjà àjàmọ́ sáájú ní ìlú rẹ̀ sábà á sì máa wò náírà rẹ̀ twenty percent àmọ́ sáájú náà ó sì máa mú wọn àkọsọ àmọ́ sáájú wò gbọdọ̀ mú lè máa sì gbọdọ̀ lù mẹ́. ọtí mímu ẹwọ gbogbo ìlú ẹwọ gbogbo bí ọlọ́pàá bá ti ń lóògùn òyìnbó láyé gbogbo mọ́tò pàṣẹ mẹ́rin ẹwọ gbogbo bí bọ́ọ̀sì yínógò ẹrù pàtóba ní kòmílágbòba ìrọ̀lẹ́ ayé kòmílógò tó tẹ̀sí kọ́lọ́rì ìsì ògùgúrò pupa ògùgúrò green ògùgúrò rẹ̀ jọ ọkùnrin lọ population Saudi Arabia obìnrin pọ̀ jọ ọkùnrin lọ population America obìnrin pọ̀ jọ ọkùnrin lọ India ti tó ti China ti tó obìnrin lọ́pọ̀ jọ ọkùnrin lọ àdúgbò ọ̀sán tó kàn yín bá ń bọ̀ obìnrin yóò máa pọ̀ jọ ọkùnrin lọ ìyẹn nìkan kọ́ ó ní hasa yakó lẹ́nu kàmsínà imúra fún alakọ́yé mu wáhìn táyà ajẹ́pọ̀ obìnrin ọkùnrin ọ̀kan ṣe lọ́wọ́ fún wa láti kọ́kọ́ wa. ara wọn kẹsẹ́ mọ̀ lórí ayé náà fásitì náà fàyè ń parẹ́ lọ. nínú àdéhùn mi àdéhùn yóò wà ní buhari àti muslim àdéhùn sàkàtà nínú àdéhùn mi tí àbúrò yẹn bá ọkọ̀ ọ̀gá tó máa yọ lórí lè pa lábẹ́ òwe ń tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàrà wọ́pá fún àyè rẹ o kébà ìlọ akọ ayé ọ̀rọ̀ kù lọ́la ọ̀nà ọ̀dọ́ ọ̀tà láàbọ̀ náà láàrin ìlú sí ọ̀nà àní ọ̀nà pé ìdàgbù ìdà amúrìdà bẹ́ẹ̀ ní àǹfààní pa àní ìjọba ti ń fi ọ̀rọ̀ ìfọ̀bẹ́ ìdí ọ̀rọ̀ bí ẹgbẹ̀rún ìfipá yé bá tó àdìsí yé gbogbo nǹkan ń sọ́yìn àti gbàjọ kọ́mọ gbàjọ lóṣù gbàjọ màlúù kọ́mọ kájọ tó bá ti ń di oṣù méje oṣù mẹ́ta ẹ̀ wá yọ ọ̀sán lọ́kàn nìyẹn ni àmọ́ ẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò gbé bá. alájọ a fi a máa bẹ́ẹ̀dì lọ́wọ́ fọ́ra bẹ́ẹ̀dì rẹ̀ tẹ̀ làwọn olè sáà lọ́nà àbí fẹ́ẹ́ fi fẹ́ fún ọlọ́bẹ̀ rẹ̀. nítorí àti tó yẹ owó yìí àmọ́ náà lọ rẹ̀ yọ sí ọ pamọ́ lẹ̀ náà ló fi ojú ara rẹ̀ ẹkùn ìkọ́ ọgbọ́dọ̀ wọ́n bí akọ́kọ́ rẹ̀ jìkì lórí ẹ̀ àmọ́ náà ní sàwọn tó ní ilé ti hàn ti hàn lójú káàkiri ní ní gbogbo ayé náà ló náà ní àwọn ẹ̀dá ayé rọ́ọ̀dá táwọn tó kúrú jù láàrin wa là ń dìbò fún. àwọn èèyàn kú là ń dìbò fún tó dúró yìí wa táwọn ìwé ẹgbẹ́ ló kú náà wọ́n mọ̀ pé yàjẹ́ wa. nígbà tí yàrá dé àwọn apariwo àwọn èèyàn tí ọ̀bàdà aláwùjọ láti sọ̀pọ̀ ìdàtúnyẹ àti àmọ́lẹ̀ fàtọ́sẹ̀ lè fà á. àdéhùn àwọn pé tí wọ́n bá ti rán àmọ́lẹ̀ láàrin gbà fipá mọ́ tẹ́ bá ti ti tọ́ sí ọ̀tọ̀ sí ẹ̀mọ́lẹ̀ tó bá yẹ parẹ́ nínú àmì rẹ̀ ẹ̀jẹ̀ ìtẹ̀wájú. ọlọ́dún ọ̀sán wo pé láǹtà fún mọ̀ sáà á ta ìjọ يرفع القربات من جبل من جبل من ذهب يقتتل الناس عليه àní ayé òní parí sallallahu alaihi wasallam títí tẹ̀ ẹ́ di pé odò kura. abẹ́rẹ́ ogun lórí ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo yá ilé àmì lónìí láyé ìdá rẹ̀ ẹ̀ tí ọ̀bá mo bí wọn ti dà sí kọ́lọ́ fọlọ́dẹ abọ́ ọlọ́dẹ wọn ju olómi lánàá lẹ́tọ́ wa akọ àmàrí àwọn tó bá bẹ ilẹ̀ fọlọ́ kó akọ àmàrí fún ọ̀fẹ́ kó nù lẹ̀ àwọn tí ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn sábà lọ bẹ́lẹ̀ àwọn tó lágbára jọ lọ́dọ́ kò fẹ́ nígbà má kà wọ́n ti bẹ́lẹ̀ ojú ọ̀fẹ́ nígbà wọn yà máa bẹ́lẹ̀ nígbà wọn bá kan akọ àmàrí nǹkan ìpè díẹ̀ ẹ̀rọ ẹ̀rìn lókè àti kàǹkà làwọn tó bá fẹ́ sùn gbogbo ọkọ̀ máa nígbà tó wà lẹ̀ lórí ọ̀gbọ̀n láti lórí ọ̀rọ̀ àpò. tí náà ṣe lè fẹ́ kí bọ́ọ̀lù bá ti wáyé síta lọ bọ́ọ̀lù tútù ìjà ọ bẹ̀rẹ̀ àlùkò kéjà kápẹ́lò ní ọ̀sán àlè àwọn èèyàn bẹ̀rẹ̀ ògbó lórí ẹ̀ wọ́n mọ̀ ìjà nítorí ẹ̀. ẹ lọ kẹ́ẹ̀sì amẹ́ríkà tọ̀rọ̀ sí ìrákì north korea ló ń lé ìkógun weapon of mass destruction north korea ló ń lé òfin babaláwo sọdá ni òun ni òun ti òun ti ń ṣe é lọ sẹ́ni kàbá ti kọ́ òun lò pépé táyé ilé sani kọ́tù òyìnbó níbẹ̀ dàrọ̀ mẹ mẹkùnrin òye kò kò ní góòlì kò ní sílva amẹ́kùn mi lọ́jà fún bẹ́ẹ̀ lọ́kọ̀ èyí ìfẹ́ sí. ìlà àkìlẹ̀ fọwọ́ epo ìlà àkìlẹ̀ amẹ́ríkà fẹ́ mu. wọ́n ti di èkúrẹ́ èkúrẹ́ bẹ́ẹ̀ jí ìrákìlẹ̀ ló bá ń bèrè ẹ̀dínwó ìrákìlẹ̀ tó sùn máa hàn ṣé wọ́n ti kan bá ń jà lórí bóòdù rẹ̀ kura tó bẹ̀rẹ̀ bí ojú òkura mẹ̀tì ní akọ ọ̀ndẹ̀d ní ọmọ àkúsè láì lè ní kàtà mú bẹ̀rẹ̀ ayé wàyà kúndùn ní kúndùn ọdún ní ní hàn náà àjọ kúndùn àwọn ẹ̀dẹ́dẹ́ àjọ ẹnì kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ pé tá a bá jà dáadáa ti máa wọ́n ti jà ti máa wọ́n ti sọ pé mi ní nà máa wọ́n ti jà yìí sọ pé mi ní padà tó mọ gbogbo torí pé ìdòkú ọ̀rọ̀ ìdòkú ọ̀rọ̀ ìnáwó gbàgbà lé lórí inú àwọn ìlú sọ̀sẹ̀ tó kàn yín bá ń bọ̀ etí ojú òkúra wọ́n pàpọ̀ jù bẹ́ẹ̀ àwọn yóò ti máa fojú gbòòdì ìyẹn náà fà kó fi jẹ́ pé tẹ̀bá lọ kásẹ̀ kan ti ń jẹ́ àlàkàdé síláwá ilé mú kátó lọ kọ́ bẹ́ẹ̀ lè kátó lọ kọ́ bẹ́ẹ̀. ẹ ẹ́ di pé nígbà tá a fà yẹ kó àdéhùn nìkan tí ń ṣe sáyò kọ́ sáyò kò ní kò fi ẹni pé epo epo pupa òyìnbó dundoko epo ni wọ́n rí tó lè kó láti tí ó fi sára yín dàgbọ́ làwọn èèyàn kẹsàn-án ti lónìí pé ìtàn fún kọ́rù ìyá yìí lè gbẹ̀gà alẹ́ mi pẹ̀lú ti gbé ìgbàdá ọ̀sẹ̀ ní ìlàjì ó ti tẹ̀ tó gbé ìlàjì ló fún àtúwà torí epo ní ìlàjì amẹ́ka fẹ́ lọ́ọ̀dà kan torí àti mọ̀ mọ́ lẹ́kọ̀ọ́ alẹ́ ti wà nínú ọ̀pá ẹ̀ wọ́n ti àti ti dà fún rẹ̀ àgbà wa kọ́lọ̀ bá kúrò ló sí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó kì í yá ẹ̀yìn ó ní ilẹ̀ tẹ̀ bima la ta'lamuna an ko la aba'ukum anabi dadaju àwọn àbòkò tẹsẹ àwọn òkúrọ wọn ọmọ ẹ wá báyìí pẹ̀lú àwọn àhàdìsì o láti èsì tẹ ẹgbọn ní àwọn àbáyé ọgbọn yìí wọn lọ wà ní ọgbà mi bí ti

àfa àmọ́ sọ́nìbàdàn yìí pé àníbi sọ̀rọ̀ àtàwọn pé ṣé o kò da wọ́n lọ jẹ́ káwọn ọ̀dọ́ wọn ṣe. tarola diesel nínú gbọ́dọ̀ wà kò sínú Buhari kò sínú Muslim kò sínú Abu Dawud kò sínú bílíọ̀nì kò sínú Nasari